so àkọlé iṣẹ́ tí máa ń ṣe lórí ọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ ká yiri àkọlé yìí wò àkọlé tí mo fún ọ̀rọ̀ yìí mo ní irọ́ ńlá níbi ìgbéyàwó lè ṣokùnfà ìtúká irọ́ ńlá níbi ìgbéyàwó lè ṣokùnfà ìtúká gbogbo àmọ̀ràn tí màá mú wá ó lórí àkọlé òun ní àkọ́kọ́ náà ọmọbìnrin yìí ah ọ̀gá o òpùrọ́ ni òpùrọ́ ni ó mọ̀ pé as ni òun ojú ẹ̀ wá wọ ọmọkùnrin yẹn pé ah ọmọkùnrin yóò gbọ́dọ̀ lọ́mọ́ lọ́wọ́ ọ̀. ọma ó ti hàn pé ọmọ ló fi ń ṣèdí as nínú medical report ọma ọmọ àmọ́ parọ́ ni pé aa ni òun ọma àmọ́ parọ́ ni ó sì tún hàn pé ọmọ ewu ti ń bẹ ń bẹ ọmọ díẹ̀ ọmọ díẹ̀ oyè díẹ̀ ló fi ń pa irọ́ irú rọ́bà yìí nínú irọ irọ́ ńlá ni irọ́ ńlá ni irọ́ ńlá ni nínú hadith muslim nínú àdìsí muslim anabi sallallahu alayhi wa sallam ó sọ pé laysa likazab alladhi yuslihu bayna an-nas fayakulu khayran wa yanmi khayran kìí ṣe òpùrọ́ ni ẹni tí ó ń láàrin àwọn èèyàn méjì láàrin igun méjì tó wá ń sọ rere tó ń hun rere ohun ń hun ó hun kíyàn hun ọ̀rọ̀ ok ó ń sọ rere ó wá ń hun rere ìyẹn ni pé èèyàn méjì ń bára wọn jà ó wá fẹ́ káàrin wọn parí kíjà wọn parí ó wá lọ bá igun kan ó ni a ah, àfa làgbájá mọ̀ jà résù o ẹni tẹ́ ẹ jọ ń jà ẹ wò ọdún ẹ mo ti kú ní ìsìn ohun tó sọ ni pé tẹ́ ẹ bá ló ti tán lọ́dọ̀ yín ó ti tán lọ́dọ̀ tòun kò sì dọ́dọ̀ òun tọ̀hún o <laughs> kò dé ọ̀dọ̀ ẹni yẹn o. ó wá ní tẹ́ ẹ bá ló ti tán tẹ́ ẹ bá ti tán lọ́dọ̀ yín ìjà ti tán lọ́dọ̀ tòun òhun ni irọ́ ló pa ó tún wá padà sọ́dọ̀ igun kejì ó wá ní ọ̀dọ̀ ẹnì kejì yín tẹ́jọ́ ń jà ibẹ̀ mo ti ń bọ̀ yìí o ó ní ṣe èṣù ni o. pé èṣù ló fẹ́ dàrin àwọn rú o pé kì í ṣe pòun láníyàn burúkú sí yín <laughs> ó tún gbé fọ́múlà àárọ̀ míì ó tún gbé jù lẹ́ǹbẹ̀ ó parọ́ fún a ó parọ́ fún b kí wá ni àfojúsùn rẹ̀ lórí irọ́ fún a àti b àfojúsùn rẹ̀ ni pé bí a àti b bí wọ́n ṣe padà di ọ̀rẹ́ padà kò dàbí ìwọ kò dàbí ìwọ anamam olófòfó tó jẹ́ pé tí àwọ̀ bá ń bẹ láàrin yẹn méjì hmm. ọlọ́dọ̀ ẹ ọ ní àṣé ìyálágbájẹ́ ò fẹ́ràn yín tí ẹ bá rí ti ń sọ lónìí ah tẹ bá rí ti ń sọ lónìí nípa yín ẹ wò ó ẹ má bàá ṣe mọ́ ni o ẹ má bàá ṣe mọ́ ni o kò gbádùn o ẹni yóò sọ bẹ́ẹ̀ o yóò tún wá lọ bá bí padà yóò tún wá ní tó ọba gbọ́n tí a sọ ó ní ìjà yìí ò ní pariwo láwọn jàkú ni ẹ̀yẹ́ ní ìyẹn náà sọ pé ẹ káwọn jàkú ṣé ń bọ̀ òun ni ṣó ń gàrí òun ni kí ni àfojúsùn ẹ nìyẹn àfojúsùn ẹ ni pé kí ó ń jà méjì kán má parí ìjà wọn mọ́ ẹni ibi nìwọ sọ wá rí ẹni àkọ́kọ́ tóun náà hun irọ́ pẹ̀lú àfojúsùn pé kí àárín oúnjà méjì lè parí kíjà yẹn lè parí ànábì wa ó fún ní exception ìpè ìhun ìwọ dó irọ́ ló pa láti fi tún àárín oúnjẹ méjì ṣe ṣùgbọ́n àní máa pè wọ́n lókùrọ̀ ló fi ní lẹ́sàlẹ̀ kazab àní pé ìwọ lókùrọ̀ alátúnṣe láàmú pè wọ́ lẹ́sàlẹ̀ kazab alẹ́bí yuslihu bẹ́yìn nas àní pè wọ́n lókùrọ̀ torí pé ìwọ ń ṣe àtúnṣe láàárín oúnjẹ méjì ni. òkè wàá máa gbọ́ wàkọ́ láti umu kulufum umu kulufum bíntu ukuba ó wá sọ pé rọ́díyàlọ́hù àníhà ó wá sọ pé lam asma lam asma ya sallallahu alayhi wa sallam yurọ́hìsù. fi shay'in minal kadhib illa fi salasin ìyá wa ìwá fẹ́ mú àwílé wá ó wà nù sọ́yìn muslim o lọ wò ó hmm. ó wá ní èmi ò gbọ́ ànábì kó ṣe ẹ̀dẹ̀ níbi kinní kan nínú tó jẹ́ irọ́ àyàfi níbi nǹkan mẹ́ta pé ànẹ́bì sallallahu alaihi wasallam ó máa ń wọ́gi lé gbogbo irọ́ gbogbo irọ́ gbogbo irọ́ ni máa ń wọ́gi lé àyàfi irọ́ oríṣi mẹ́ta níbi tí àyàfi ti wáyé yẹn ànẹ́bì yọ̀ yẹn lẹ̀ pé hmm, ẹni tó bá sọrú ẹ̀ à nípe orúkọ gidi láàfún ẹni tó bá sọrú rẹ̀ irọ́ ló pa o ṣùgbọ́n àní sí mọ́ ara àwọn òkùrọ̀ àní sí mọ́ ara àwọn òkùrọ̀ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yẹ ìwọ bá parọ́ ó rẹ yóò máa jẹ́ òkùrọ̀ ó tiẹ̀ yóò máa jẹ́ òkùrọ̀ níyàwó ẹ fi ń sọ wípé èmi ò gbọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam kọ́ máa ṣe ẹ̀dẹ̀ kọ́ dẹ̀ ẹ́ níbi kinní kan nínú irọ́ táwọn èèyàn máa ń pa àyàfi níbi nǹkan mẹ́ta. Number one, al-islah bayna an-nas. Irọ́ tá a pa láti fi ṣe àtúnṣe láàrin oníjà méjì. Irọ́ tá a pa. gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí mo mú wálẹ̀ kan yẹn so ohun ni òun ló sọ fún ara rẹ̀ òun ló rò ó lọ́dọ̀ ara rẹ̀ ẹnìkan kan ò sọ bẹ́ẹ̀ fún nínú àwọn oúnjà méjèèjì àfojúsùn ẹ̀ náà ni pé kí inú ẹnìkíní kó lè rọ̀ kí inú ẹnìkejì náà kó lè rọ̀ fi ṣe ìjà sì parí irú irọ́ yẹn ó wọn accepted wọ́n yọ kúrò láàrin àwọn ọ̀rọ̀ yòókù tẹ́ńtọ́ bá ṣerú ẹ̀ kò ní di ìbàdẹ́jọ́ ọbú fún lọ́jọ́ àlèkìyàmà irọ́ kejì wàlẹ́hárìb wàlẹ́hárìb irọ́ ojú ogun irọ́ ojú ogun irọ́ ojú ogun irọ́ ojú ogun ó ní kí mùsùlùmí tó wà lójú ogun ẹ̀sìn lọ́wọ́. kó wá pàdé kèfèrí kí kèfèrí yẹn wá bí léèrè pé níbo lẹ́yìn mùsùlùmí wà níbo lẹ pàgọ́ sí òkè ní àbísàlẹ̀ tó sì jẹ́ pé òkè làwọn mùsùlùmí pàgọ́ sí kó wá sọ pé à ìsàlẹ̀ láwa ìsàlẹ̀ láwa ṣe hàn pé ó parọ́ fún ni òkè níbi tí wọ́n pàgọ́ sí ó wá pè fún ní ìsàlẹ̀ torí kó ti mọ̀ pé kèfèrí tó bá ti mọ ibi táwọn mùsùlùmí pàgọ́ sí yóò lọ ṣe wọ́n ní sùtánì òun náà yá ó ó ṣe ó pajú ọ̀rọ̀ dá fún pé ó ìsàlẹ̀ la wà whereas òkè ni wọ́n kàǹpù ara wọn sí irú rọ́bẹ́ẹ̀ àfojúsùn ẹ̀ ni láti la àwọn mùsùlùmí kúrò níbi ìkọlù àjálù àwọn kèfèrí onítọ̀hún a ní pè ní òpùrọ̀ ọ̀rọ̀ tí èèyàn sọ tó fi la odidi ọmọ ogun mùsùlùmí kúrò ní ọwọ́ àwọn kèfèrí tó fi là wọ́n a ní pe ẹni bẹ́ẹ̀ ní òpùrọ̀. circumstances kẹta hálàtù kẹta wàhádìfù rọ́júl ìmúra àtàhù wàlìmáríà zàwùjáhà ibi tí wàhálà ti wá dé gan nìyẹn o ibi tí wàhálà ti dé gangan nìyẹn ọlọ́mọdé àrí wàhálà. kọ̀ǹdíṣàn kẹta tí yìí ó ti parọ́ tí wọn ò ti ní sí mọ́kùrọ̀ ó ní ọ̀rọ̀ tọkùnrin báyàwó rẹ̀ sọ ọ̀rọ̀ tí ọkùnrin tó obìnrin sọ tó fi rí mú wálé tàbí ọ̀rọ̀ tí obìnrin tó bọ́kọ ẹ̀ sọ tọkọ ẹ̀ fi gbà póun ó fẹ́ <laughs> ibi tí nǹkan ibi tí nǹkan kì sínú ìwọ tó fẹ́ parọ́ fọ́kọ ẹni tó fẹ́ ẹni tí ọ̀fẹ́ fẹ́ ọ̀fẹ́ parọ́ fún un ọ̀wá lo lẹ́rìí lọ́wọ́ nínú sọ̀híù muslim ẹ̀rí tó olóòní lọ́wọ́ yẹn náà ni mò ń kàbọ̀ táyì tó lè the only ẹ̀rí tó lè rí tọ́ka sí nìyẹn tó lè fi sọ́pọ́ọ̀tì irọ́ tó pa fún àfẹ́sọ́nà rẹ̀. lódodo ni ìyá kùlùfùm ló sọ pé àwọn stọ́dí ànẹ́bì sallallahu alayhi wa sallam àwọn rí pé bó ṣe máa ń gbógun ti tó tí máa ń gbógun ti lọ́sàn-án lóru tó ń gbógun ti irọ́ lọ́dọ̀ ọkùnrin lọ́dọ̀ obìnrin lọ́dọ̀ àgbà fún ara rẹ̀ tó jìnnà di alimasduku olódodo taa a sì gbà lólódodo ọ̀tọ̀ ni kéèyàn jó lódodo ọ̀tọ̀ ni káyé gbà pé lódodo ni ọ́ two different things so anabi jó lódodo a sì gbà pé olódodo ni ok wọ́n wá sọ di anabi sọlọ alayhi wa sallam gbọ́yé kì í ṣe pé ànábì ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ìtànábì sọ láti kà parí lókè pé laisa li kazaabu alladhi yuslihu bayna nas fàyẹ̀kúlù khayra wàyánimí khayra ibi táde sì parí sínú. ìyá wa umu kulufum ọmọ okuba òun ló sọ pé èmi ò gbọ́ ànábì kò sí ẹ̀dẹ̀ ìyẹn ni pé èmi ò ránàbì kó fojú láì fi wo àwọn kéèsì mẹ́ta kan nínú rọ́ case one ní ti alátúnṣe láàrin oníjà méjì case two òun ni ti mùsùlùmí tó parọ́ fún kèfèrí lójú ogun káwọn kèfèrí má bàa bo àwọn mùsùlùmí mọ́lẹ̀ lójijì case three òun ni ọ̀rọ̀ àlọ́kọ àlàyà eh, àfà ẹlẹ́fẹ́fẹ́ mi eh, ìyàwó mẹ́rin lẹ nílé ah, ìyàwó tí mo nílé ah, ìyàwó kan náà ni ìyàwó ẹ̀ sì ti pé méjì o tàbó ti pé mẹ́ta o ìyàwó kan náà ni ok ọmọ mélòó lẹ ti bí ọmọ tí mo ti bí àti ìbí kọjá ọmọ méjì ó sì ti bímọ mẹ́fà <laughs> kí ni ọjọ́ orí yín àfa ah wọ́n ní ó dà ni pé inú muharram tó lọ yìí ló ń sẹ́ pé twenty nine hmm. ó ti wọ ọmọbìnrin yìí ó ti rí i pé tóun bá fi sọ pé òun ti pé forty years yóò ní kó sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mọ̀ tóun bá yẹ sọ pé òun ti bímọ mẹ́fà yóò ní ó sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mọ̀ tóun bá yẹ sọ pé ìyàwó kẹta ló fẹ́ wá ṣe yóò ní ó sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mọ̀ ọwájú àwọn ọ̀rọ̀ ńlẹ̀ ó sì ti mọ̀ pé obìnrin yẹn ò ní láǹfààní láti ṣèwádìí láti já onírọ́ kó tó wọlé nígbà tó bá wá wọlé ìyàwó kìíní ọ̀wà kí ìyàwó ìyàwó ẹlẹ́gẹ̀ tútù ẹ̀ káàbọ̀ sáàrin wa èmi nọmba one nọmba two rè nọmba ni ẹ̀yin nọmba four lẹ́wà ni ha subhanallah àfà ṣé bẹ́ẹ̀ ní ìyàwó kan lẹ́ni lé. ṣé bẹ́ẹ̀ ní méjì lẹ́ni lé nọmba fọ́ọ̀ lẹ́fẹ́ fi mí ṣe àáfà àtẹ́kù lọ́à ẹ̀ sì bẹ̀rù ọlọ́run. irú rọ́wù lànàbí ń sọ wípé a ṣe àmójúkúrò a ṣe ẹ̀dẹ̀ ń bẹ̀ kọkùnrin ó pa tọkùnrin bá parú rọ́bẹ̀ fún obìnrin tó fẹ́ àti obìnrin tóun náà bá parú rọ́bẹ̀ fún ẹni tó fẹ́ lọ mọ̀ dájú wípé ohun tí wọ́n ń pè ní irọ́ irọ́ kékeré wà irọ́ ńlá wà irọ́ kékeré ó wà irọ́ ńlá náà sì wà gẹ́gẹ́ bó sì já sí pé ẹ̀ṣẹ̀ kékeré wà ẹ̀ṣẹ̀ ńlá náà sì ṣe kí ni òun náà wà. irọ́ tó bá ti jẹ́ irọ́ ńlá níbi ìgbéyàwó ó lè ṣokùnfà ìtúká báwo la ṣe dá irọ́ ńlá mọ̀ yàtọ̀ sí irọ́ kékeré báwo la ṣe dá irọ́ ńlá mọ̀ yàtọ̀ sí irọ́ kékeré ìwọ́wò nǹkan kọkùnrin má bàa àtọ̀bìnrin jẹ ọkùnrin tó ti dàgbà tó ti hewú ló mú kànẹ́bì sọ wípé tọkùnrin bá fẹ́ dá irun rẹ̀ kò gbọ́dọ̀ lo kọlọ black. kò gbọ́dọ̀ lo kọlọ black tó túmọ̀ sí pé ọkùnrin tó bá lọ fi kọlọ black dá irun rẹ̀ tó fi tan obìnrin kan fẹ́ ìrọ̀lá ó ti wọlé bu irọ́ ńlá ànábì sallallahu alayhi wa sallam ó láàgbọ́dọ̀ fi dye black àgbọ́dọ̀ fi dye irun orí wa tí orí wa bá ti ń yọ funfun tó bá ti ń yọ funfun àgbọ́dọ̀ fi kọlọ black ká lo kọlọ míì àmọ́ àgbọ́dọ̀ lo black kọlọ̀ ìjọkùnrin ni o oṣobìnrin ni o ọ gbọdọ lo kọlọ black. wòye sírọ́ tí wàá pa tí tó fẹ́ pa fẹni tó fẹ fẹ ìwọ arábìnrin ìwọ arákùnrin wòye sí irú irọ́ tó fẹ́ pa ṣe rọ wẹ̀ẹ́rẹ́ ni tọ́ba jẹ́ rọ wọn wọ́n ṣàmójú kúrò ń bí yín o. àmọ́ tó bá jẹ́ irọ́ ńlá à irọ́ ńlá ó ní í ṣe pẹ̀lú àlàáfíà ó ní í ṣe pẹ̀lú odidi ẹ̀sìn ó ní í ṣe pẹ̀lú àlàáfíà ó ní í ṣe pẹ̀lú odidi ẹ̀sìn wọ́n wò ó ó mọ̀ pé ẹ̀sìn ni ọ́ ó sì mọ implication tí ń bẹ ń bẹ́ẹ̀ ó wá ń parọ́ ṣé tó bá wá bí àkọ́bí tó jẹ́ ss sáyé ò ní fẹ́ sú ọ ká sọ pé ayé ò ní fẹ́ sú ọ ká gbà bẹ́ẹ̀ pẹ́ mi ẹ yí pé ìmọ̀ọ́nì rẹ gbé e sọ mọ̀ pé rọ́ yẹn ó ti affect ọmọ tẹ́ bí ọmọ yẹn òun ò ní gbádùn kò ní lálàáfíà kò ní dángájíá kò ní pé kò ní pé lálàáfíà irú irọ́ tí ó bá ti àfẹ́kìtì ẹlòmíì èèwọ̀ nírọ́ náà níbi yìgì. àwọn àfa ẹ̀sìn wọ́n sọ bẹ́ẹ̀ pé nínú àmì tá a fi mọ̀ pé irọ́ yìí ó kéré tàbí ó tóbi ó ní pé kí irọ́ yẹn kó má àfẹ́tì ẹlòmíì kó ga sí pé ìwọ nìkan tó parọ́ yẹn sọ́ ni irọ́ yẹn máa àfẹ́tì. tó ti di pé rọ́ tó pa níbi ìgbéyàwó ọ àfẹ́tì ọkọ rẹ tàbí ọ àfẹ́tì aya rẹ tàbí irọ́ yẹn ó máa ṣàkóbá fún ọmọ tẹ́ ẹ máa bí irọ́ ńlá ni. kìí ṣe irú irọ́ yẹn ni wọ́n ní wọ́n ṣàmójú kúrò ń bẹ̀. èéṣe tó parọ́ ńlá why sọkùnrin tí wọ́n tó bá ní ọkùnrin ò tí ìwọ̀n tó bá yẹn nà ó àtọ́ bá fi tó rú wa ìlétí àwọn tó fẹ́ fẹ́yàwó ń bẹ́lẹ̀ rẹ́gẹ́dẹ́ tí wọ́n jẹ́ aa tí wọ́n jẹ́ aa irọ́ ńlá larábìnrin pa pẹ̀lú bó ṣe pèrè ní aa lẹ́yìn tó ti mọ̀ pé as ni òun tó tún wá ń lọ ṣéèdì rìsọ́ọ̀tì irọ́ ńlá sì rèé wọn ò ṣàmójúkúrò ńbẹ̀ irọ́ ńlá sì rèé ó lè tú yìgì it can lead to divorce. ó lè tú yìgì. wòye sírọ́ tó pa mo ní ọjọ́ jẹ́ ifá tọ̀ọ̀tọ̀ bá parọ́ láti lọ́kọ láti láya jẹ́ ó jẹ́ irọ́ wẹ́ẹ́rẹ́ kọ́ mọ́ jẹ́ irọ́ ńlá. báwo ló ṣe dá irọ́ wẹ́ẹ́rẹ́ mà? báwo ló ṣe dá irọ́ ńlá mọ̀ ó dá irọ́ ńlá mọ̀ nípasẹ̀ pé ta ni irọ́ yẹn affect ta ni irọ́ tó pa yẹn ta ló fẹ́ hàn lé mọ̀ irú irọ́ eléyìí ní ìsìn èèyàn mẹ́ta ni ó hàn lé mọ̀ èèyàn mẹ́ta obìnrin tó parọ́ tó jẹ́ as tó pèrè ẹ̀ ní aa irọ́ yẹn yóò affect ẹ̀ ọ̀nà tí ó gbà affect ni pé ó lè ṣokùnfà kárákùnrin kọ̀ọ̀lẹ̀ ó lẹ́tọ̀ọ́ káwa ní kò ká ní kò tí wọ́n bá dá wàhálà tóbìnrin máa ń ṣe lórí ọmọ tí wọ́n bá gbé sórí hundred percent tí ọmọ tí ò jẹ́ ss tó bá kó tó bá kó ten percent the remaining ninety percent wàhálà ni ọmọ tó jẹ́ ss máa kó okay so definitely ká gbà pé irọ́ yẹn ń bẹ̀ yẹn yóò tún wá affect òun náà ìnára lórí bí ó sì mógútó ọmọ yẹn yóò pọ̀ ju kọmọ yẹn má jẹ́ ss lọ ìyẹn ni ó wá àfẹ́kìtì ọkọ nítorí wípé tán bá lóyún tí wọ́n bímọ tọ́mọ bá lọ jẹ́ ss sẹ́ǹpó kọ bàbá ọmọ ẹ̀yìn ọmọ jẹ́ so orúkọ bàbá ní ọmọ jẹ́ orúkọ ọkọ ní ọmọ jẹ́ lọ́mọ ọmọ jẹ́ definitely bàbá òsì ní wu ọmọ ẹ̀ràn kọ́ mọ sọ́fà ọgọ́tàn bá ní kọ́ mọ wá ní ilé ìwòsàn òun náà ni ọmọ gbé lọ tó sì ní bíṣẹ́ tiẹ̀ ọ̀rẹ́ dókítà sì ní ẹsẹ̀ sì máa jẹ́ so irọ́ yẹn yóò affect ọkọ tí ṣe bàbá ọmọ irọ́ yìí yóò tún wá àfẹ́tì ọmọ tí wọ́n bí gangan ọmọ yẹn ò ní péye lálàáfíà kì í ṣerú rọ́bà òun máa pa àmọ̀ràn wo ni mo á fẹ́ fún ìwọ ọkọ ìyàwó àkọ́kọ́ náà má gbàpọ̀ lọ ń kọ kádàrá as mọ́ gẹ́gẹ́ bí aya o <laughs> má gbà bẹ́ẹ̀ o tó bá gbà bẹ́ẹ̀ o ṣe mistake o o ṣe mistake nìyẹn o mọ́ gbà bẹ́ẹ̀ o ìwọ náà ti fẹnu ara rẹ sọ wípé ohun tó yẹ kó o béèrè tí ṣe medical report o béèrè rẹ̀ ibi o ti ṣe mistake nù ibi tó ṣe mistake nìyẹn yóò ti yé bó ṣe di àfọwọ́fà rẹ nù bó ṣe di àfọwọ́fà rẹ nìyẹn.